wọ́n ní sáà lè máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin lórí social media pé kí lọ́dọ̀ nù. nítorí pé wọ́n ní wọ́n mọ̀ ọ́gọ́mù náà rí mi mú sọ́kùnrin ṣẹ̀rẹ̀ rí iná tó jójójójó tá a pa pa pa pa tá a rí pa àtàrà ẹ̀ta ná kékeré ní ti máa bẹ̀rẹ̀. ẹ mádùrù zìnnà sí social media ti fà ní. ẹ mádùrù wọn máa lè tó ti ti sábàbí kan ti wáyé kí lọ fẹ́ máa bófin nìkan sọ̀rọ̀ kí lọ fẹ́ máa sọ gan ọba tí obìnrin gan tó túmọ̀ sí kékeré á sọ pé ojoojúmọ́ náà máa sọ̀rọ̀ obìnrin mi náà tó dúró pé ah, ó ti pè mí ti pẹ́ ẹ̀mí ìṣe má a kí lẹ̀ ń sọ. tí ó bá ti di pé gbamagbama ọ̀rọ̀ ojoojúmọ́ bá ti wáyé wàláhì ẹ̀ sọ̀sọ̀kùsọ̀ kọ́dà ẹ̀ padà ṣèṣekúṣe mo fẹ́ fi ọtí di ká doṣù lórí ẹ̀ mo fẹ́ fi ọ̀mí náà gbà yàrá orí bàbá yẹn bàbá náà ti lọ ń gbà òun fi fún àwọn náà bá lọ gbà ọ̀tá náà tán ṣètò ọ̀nà ọmọ adáná sí i lórí yọ ma dáná sí ọmọ kárẹ ọmọ tẹrọ ẹrù ẹlòmínà wọn pe sọlá wọn ṣe kọ ọmọ tíktíktíktík ọmọ tẹrọ nǹkan tóbi nǹkan sọkùnrin náà ni kí lè fẹ́ máa bára yín sọ. ọ̀pọ̀ ẹ̀mẹ́rẹ́rẹ́ ìní máa ń ṣàìsàn lórí ansẹ̀ tó ní wá tùbà ètò bá ti wá ẹ̀rí pé wọ́n máa kún gbogbo ẹrú ó ti fi ó ti fi ó ti ó ti tẹ̀ ẹ́ lórí pé à ń ṣáàjì ṣáàjì báwò. eléyìí ló jẹ́ bó ti jẹ́ bàbá mi fẹ́yàwó fẹ́yàwó ìyàwó bàbá rẹ̀ fẹ́ tán fi bí ọ ẹbí àwọn bàbá yín léèrè ọdún mélòó wọn ti tán fi ń bá ìyá yín sọ̀rọ̀ kó tó fẹ́ wọn táyé ti wá dàrú báyìí. torí pé aburú tó wà nù fóònù ẹ̀ pọ̀ o aburú tó wà ń bẹ pọ̀ gan-an kó sọ àánú wa.